أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan naa la tọrọ ìkẹ́ àti fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àti gẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tá à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́hún ọba àlékè ọlá ṣe ọ̀rọ̀ wa ní ayọ̀ láyé ń bí inú sàárè àtijọ́ ọ̀gbẹ́ndé alkiyama gbogbo àwọn tó yẹ ká fi gbà ọ gbọ́ tá a fi rí ìyọnú rẹ tó bá dijọ́ ògbéǹde alkiyama ọlọ́njẹ́ a lè fi gbà ọ gbọ́ gbogbo àwọn tó yẹ ká jìnnà sí ọlọ́njẹ́ a lè jìnnà sí o ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí tó ní àkídá class níbi tá a ti ń ṣàlàyé tíra àlàákídá tó lè wà àṣetẹ́yà àlàákídá tó. alwasitiyya ti sheikhul islam ahmad bin abdulhalim almashhur ibn taymiya tíra bàbá ibn taymiya alaqidatul wasitiyya òun náà là ń ṣàlàyé eléyìí ló máa jẹ́ part ninety one part ninety one apá kọkànléníàádọ́rùn tí a ti ń ṣàlàyé àwọn masáìlú àkọ́díyà àwọn àlámọ̀rí tó ní í ṣe pẹ̀lú gbàgbọ́ òdodo pẹ̀ládìsọ́kàn tó dáa gẹ́gẹ́ bí bàbá wa Sheikh Al-Allama Ibn Taymiyyah bí wọ́n ṣe kọ́ kalẹ̀ pẹ̀láwọn ẹ̀rí látinú Kùránì àti Súnà tí è ṣe ìfẹ́ ẹnu. àlàyé tá à ń ṣe é lọ òun ni nínígbàgbọ́ sí ọjọ́ kan ọjọ́ gbèǹde alkiyama àwọn tí ó ṣẹlẹ̀ àti yanjú ẹ̀ lọ àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá dijọ́ gbèǹde bẹ̀rẹ̀ látòrí pé ọmọnìyàn ti kú àwọn tí ó ṣẹlẹ̀ sí ní barzakh nígbà tá a bá wà nù sáré àti yanjú àwọn kọ̀ọ̀kan ń bẹ̀ tá a ṣàlàyé níwọ̀nba ibi tí bàbá ibnu tèmíyà tí wọ́n mú ẹnu dé fitinatul kọbír àwọn àdánwò tí ó ṣẹlẹ̀ nù sàárè takú ti ṣàlàyé ẹ̀ àwọn tí ó jìyà nù sàárè kọ́lọ́ńkọ́ lèmi àtiyín o àti ṣàlàyé ẹ̀ ọ̀rọ̀ bí wọ́n ṣe ṣe òṣùwọ̀n ṣẹ́ à ń ṣe àlàyé ẹ̀ náà lọ so a parí àwọn nǹkan kọ̀ọ̀kan nípa rẹ̀ a tún wá bọ́ síbi ọ̀rọ̀ alẹ́hisab awil muhasaba ọ̀rọ̀ bá ṣe ṣèṣirò ṣẹ́ gangan bí wọ́n ó ṣe evaluate kálukú tí wọ́n ó gbèsè wa sórí òṣùwọ̀n hmm, tá a ṣèṣirò tó bá dijọ́ gbèǹde alkiyama abẹ́lọ́ ọlọ́run wọ́n jẹ́ àfẹ́ẹ̀lì ńjọ́ náà ọlọ́run jẹ́ àṣàṣeyọrí o ẹni tó bá fẹ́ẹ̀lì ńjọ́ gbèǹde alkiyama òun gangan ni fẹ́líọ̀ hmm, òun lẹni tí ọ̀rọ̀ rẹ̀ dojúrú torí kò tún lè soríire mọ́ lẹ́yìn ìgbà náà ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo jẹ́ kí àdìsọ́kàn wa kó jẹ́ tòtòdó ká sì jẹ́ kan nú àwọn tí ó yege tó bá dijọ́ gbéǹde alkiyama ẹ jẹ́ ká máa bá àlàyé tá à ń ṣe lọ a ti àyà èyí tí sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala àyà tí wọ́n mú wá a ti àyà yẹn a ya fa’amma amani uti ya kitaba wubi emini fasofa yu ha sabu haisa bayanye si ro wa ya nkoli bu ila ahalighi masoro wa amma amani uti ya kitaba wo be shi male nwotuwa nsalaye ilu a omen waro izuari fasofa ye dey osobu ro wáyásùlà sẹ̀ẹ́rọ ọlọ́run ṣàánú wa o àwọn èèyàn kan ń bẹ tó bá dijọ́ ògbéǹde alkiyama ọwọ́ ọ̀tún ni wọ́n fi gbà tí a àpẹẹrẹ páwọn eléyìí sórí ìrìnnà ìṣirò iṣẹ́ wọn rọrùn wọn lè lọ báwọn èèyàn wọn pé tó congratulations please rejoice with me ẹ bá mi dúpẹ́ o ẹ bá mi yọ̀ o mo soríire o oríire ayérayé torí ibú òtún ní gbẹ̀yìn rẹ̀ mọ́ ọlọ́njọ́rọ̀ tiwa náà rí bẹ́ẹ̀ o. inú wọn ó dùn yóò dùn àáfà kọjá ẹni tọ́já sí pé ó wọlé nàìjíríà inú wọn ó dùn kọjá ẹni tọ́já sí ti fẹ́ lọ mọ́kà láti 2020 covid 19 ọ̀wà ajé ọ lọ́lọ́run wá tèsì nìkan lọ lọ́dún ìbò ṣe ń rílé ọlọ́run báyìí lọ́ba ń jó jàgínníjàgán inú ẹ̀ bá ń dùn inú wọn ó dùn kọjá abáhùn inú wọn ó dùn kọjá tọ́ tó jẹ́ pé ìyàwó tó tẹ lọ́rùn gbogbo òròyìn téèyàn máa ń fẹ́ ló wà lára ìyàwó ìyàwó yẹn tẹ lọ́rùn nínú ẹ̀ wá ń dùn inú wọn ó dùn kọjá abáhùn inú wọn ó dùn kọjá ẹni tó ẹ̀sẹ̀ kó lọ ilé tuntun àbọ̀ra mọ́tò tuntun àti gbogbo tí máa ń jẹ́nu àwọn èèyàn dùn inú wọn ó dùn kọjá ẹni tó ní first class àbí ẹni tó parí péjì rẹ̀ rọrùn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà káwá pa gbogbo tá a sọ ìpọ̀ tans billion inú ọmọ àlùjá náà tó máa dùn jù bá ń lọ ọlọ́run jẹ́ ajẹ́ kan nú àwọn tí inú wọn ó dùn ṣùgbọ́n tó bá já sí pé ọwọ́ òsì èlò tí ààrẹ àbẹ̀yìn àwọn àáfàá ni wọ́n ti bọ̀ nínú yọ jáde lẹ́yìn ọwọ́ òsì náà ni ó fi wá gbà so irú ẹni ẹ̀yà àmọ́ pariwo ṣùgbú rọ̀ pé òun ṣòfò tòun ta òun sórí ibú ọ̀rọ̀ òun dojúrú o yóò sì wọ iná eléjò gìrì ọlọ́run mọ̀jà ajẹ́ kan nú àwọn tí ó wọ náà yóò mọ̀ wá pariwo pé ee ee yàrá ìtàn ni làmú ú takìtà àbíyá wàlámọ̀ adẹ̀rì máa hìsáàbì àti ah, òfò ohun ìbámọ̀ dá o kàn tiẹ̀ mọ́ fóun ní rìsọ́ọ̀tì gan kàn mọ́ kóun ó tiẹ̀ má mọ kí lọ́ wà nù òwe ìṣirò òun ṣùgbọ́n nígbà tóun ti mọ̀ ní ìsìn òfò lọ́ wà ń bẹ́ẹ̀ àdánwò lọ́ wà ń bẹ́ẹ̀ ìbànújẹ́ ló wà ń bẹ́ẹ̀ ọlọ́run bọba àlékè ọlá mọ̀jà ajẹ́ kan nú àwọn tí wọ́n mọ pariwo àwọn ìtúnrẹ́ gan yóò tún dọ́dọ̀ wọn pé látẹ́dẹ́ olùyàwó mọ̀ ṣubú rọ́hùn wá àhìdá wàbí olùyàwó mọ̀ ṣubú rọ́hùn kẹfí rọ́ ẹ jẹ́ kó di yín wálẹ̀ yín tẹ́ ẹ fẹ́ ṣòfò lọ́jọ́ òní ẹ má pariwo pé ó ta fún yín lẹ́ẹ̀kan ẹ má sọ pé ó fò yín lẹ́ẹ̀kan ẹ má sọ pé ẹ gbé ẹ má sọ pé orí yín burú ẹ má pariwo lọ́pọ̀lọpọ̀ ní wàdí olùyàwó ṣubú rọ́hùn kẹfí rọ́ lọ́pọ̀lọpọ̀ ní kẹ́ ẹ máa pariwo kọ́fẹ́ tó millions bí ó ah, ṣòfò ọ̀rọ̀ rẹ dojúrú o ah, irú wàhálà rẹ wàhálà wọ ọ̀run rẹ o ọlọ́run jọ̀rọ̀ wà ó rí bẹ́ẹ̀ o wọ́n jẹ́ àjẹkànnú àwọn tí wọ́n máa pariwo ṣubú ọ̀ àwọn tí wọ́n máa pariwo pé òfò àwọn o ọ̀rọ̀ àwọn dojúrú ọlọ́mọdé àjẹkànnú wọn o. àáfàá nígbà tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run tó wá ń sọ lọ sheikhul islam ibn taymiya kọ́lọ́n kó bá ní kẹ́ bàbá bàbá tó wá mú áyà kùránì míì wà wọ́n lọ́lọ́run ọba sọ pé wàhúdí alkitaabu fátàrọ́límójírì mínà mùṣfìkínà mímá fíhì wàyẹ̀kúlúnà yá wáyé látàná má lè ha alkitaabi láàyò rọ̀dìrù sọ̀rí rọ̀tàn wà lákàbí rọ̀tàn ìlà àhásọ́ha. ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا نسرة الكاف نيه Quran chapter 18 verse 49 ọlọ́run nígbà tá a bá wá gbé tíra tá a gbé tíra wá tíra àsìrò fatara fátàrà limojírí mìínà ẹ mọ̀ wá rí àwọn awon jẹ́ àwọn olùkọ́tọ́ lọ́hùn àwọn pòkì àwọn agbẹ́rùgbọ̀nrí àwọn criminals àwọn ọ̀daràn mushfiqina mimma fi'i àfa àwọn ọmọ gbọ̀n jìnnìjìnnì wọ́n mọ̀ pọ̀sẹ̀sẹ̀ ìbẹ̀rù ó dé bá wọn wàhálà ó dé bá wọn mímọ fihì látara nǹkan bú látara èsì bú látara ìṣirò bú èyí tó wà nínú ìwé bú wọn yẹn nígbà tán bá ti wá rí ọ̀dà bíi ìyàmọ̀ páàsì ẹ̀ràn ló jẹ káàdì ni yóò tún burú jù bá ń lọ nígbà wọn bá di pé imani zero red solat zero fasting failure zakat failure goodness to neighbors mímọ̀ sí dáadáa sáládùúgbò failure ṣíṣe dáadáa sí bàbá àtìyá failure gbígbà pànàbí sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ní failure nínígbàgbọ́ sí ìyà sàárè failure nínígbàgbọ́ sọ́jọ́ ọ̀gbìndé alkiyama failure gbígbà pèmọ̀ sí ìdájáàlì ó ń bọ̀ wọn láwọn ò gbàgbọ́ failure gbígbà pànàbí ìwà ayísọ ọmọ mọ́ríyámọ̀ ó ń padà bọ̀ wọn ò gbàgbọ́ àwọn tá àyànjú náà àkídà nìyẹn failure àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abala àwọn mọ̀sáìlù àkọ́díyà wọ́n gba òdo àtúnbọ́ sínú báàdà wọn ò tún páàsì abọ́ sínú mọ̀ámọ́là wọ́n gbòdo kódà kan páàsì ní mọ̀ámọ́là kan páàsì ní báàdà tán bá ti lè fẹ́ẹ̀lì ìmọ̀ọ́nì toró òun ní ìpìlẹ̀ tán bá ti lè mórogún pẹ̀lú ọlọ́run òdo náà nìyẹn ìgbà tán bá ti wá rí fatarol mujrimina mushfiqina mimma fihi ọwọ́ ara wọn pò kì ọ̀rọ̀ àwọn òbílẹ̀ jẹ́ wàhálà ó dé bá wọn ìgbọ̀n jìnnìjìnnì ó dé bá wọn ìbẹ̀rùbojo yóò dé bá wọn ìmọ̀ sáré kí yóò dé bá wọn ìmọ̀ ṣe ìlà ìlò yóò dé bá wọn. látara mímọ̀ fíhì àṣẹ látara mímọ̀ fílkìtàb nínú tó wà náà tíràbù wọn ni. wàyẹ̀kú lúnà wọ́n mọ̀ wá sọ pé yáà wáyé látàná pé òfò àwọn ègbé àwọn wàhálà àwọn ọ̀rọ̀ àwọn dojúrú ẹkún àwọn máa lè ha adalkitab irú tí ààbò wo wá leléyìí irú ìṣirò rádaràda wo leléyìí irú kí ló wà nínú òwe eléyìí kí ló dé láyò gọ́dírù sọ́gírọ̀ tàwọn alákàbí rọ̀ ìjọ tá a tiẹ̀ dọ́gbọ́n yọ lọ síbi Ọ̀ṣun Òṣogbo wọ́n tó rìkọ́ọ̀dù ẹ̀ síbẹ̀ ìjọ tí mo fẹ́ ṣèrìn àjò tí mo sáré lọ yẹ̀ wò lọ́dọ̀ àáfàá baba aláwo àbí baba aláwo sàn-án-sàn gan ẹ bá mi yẹ̀ wò ṣé kí n ṣèrìn àjò èyí tó fi yẹ kó ṣe sọ̀láàtù lè ṣèkára kó ṣe náà fìlà kó fi bẹ lọ́hùn kọ́ lọ́hùn ó tọ̀ sọ́nà ṣé kó ṣe àbí ọmọ ṣe ọlọ́ọ̀yẹsẹ́ wò. ìjọ tó yọ lọ wò yóò tún bá ń bẹ ìjọ jí nǹkan oní nǹkan yóò bá ń bẹ ìjọ tó oní kírẹ́díìtì yóò bá ń ìjọ tó jẹ́ pé ọ́hàkì àkáǹtì ọlákáǹtì tó fi àwọn èèyàn bá ń ìjọ tó bá ń ìjọ sí tí wọ́n jọ wá ń ṣe fídíò kọlù wọ́n ń ṣe sẹ́kṣà tí wọ́n ń ṣe gbogbo ń tọ́lọ̀ wọn fẹ́ àwọn àwòrán tí ọ̀yẹ́ kọ́ máa ń sẹ́ǹdì sọkùn bí ṣe ń sẹ́ǹdì gbáàyà rẹ̀ ó ń sẹ́ǹdì ọwọ́ ọ̀sàlẹ̀ ó ń sẹ́ǹdì gbogbo ẹnu gbogbo ń tọ́wà lójú ó ń sẹ́ǹdì ẹ̀ yọ wá rò pé láàyò gọ́ọ̀dìrù sọ̀gìrà nǹkan téèyàn ó ti ẹ̀rù níjọ́ tó yín mú lásán tó yín mú síyàn báyìí tó ń tàn ọmọ gbogbo ẹ̀ ni ó wà ń bẹ́ẹ̀ bákan náà tó bá jẹ́ dáadáa ń dọ́tẹ́ èèyàn gbèrú yàn lásán tí wọ́n kẹ́ ń lọ tó ti ori egun abi broken bottle àbí sons àwọn tó lè àwọn èèyàn la ọba mú kúrò lójú ọ̀nà wọ́n á rìkọ́ọ̀dù ẹ̀ síbẹ̀ ìjọ tó tó sọ owó nù tọ́kẹ́ ní fifteen naira lòún sọnù èlò naira ìwọ́dẹ̀ ti dàgbà ọba náà mi pa owó mo kiri lọ ni two hundred náà ni mo dẹ̀ tó ní one fifty mo dẹ̀ sọ fifty naira nínú tí ìgbà gbé yòókù délé mẹ́rin mi ọ́ pa mí lọ́ba ara fún fifty naira ìwọ sì lóge ló fifty naira ọkẹ́ fún wàhálà ìwọ̀n ọkọ̀ ọ̀lẹ̀ yálà ní dáadáa àbí láburú láàyò gọ́dírù sọ́gí rọ̀tàn wà lákàbí rọ̀tàn ìlà àhásọ́ bẹ́ẹ̀ náà làwọn ètò tóbi níjọ́ tẹ̀ ń jarẹ́ lẹ́yìn eégún tẹ̀ dàlúrú ọba ìjọ ekowo ẹ je kámpọ́ọ̀sì jẹ hmm, lsug ẹ sug náà ta kan bọ́yẹ̀ máa darí àwọn akẹ́kọ̀ọ́ mùsùlùmí hmm, wọ́n fi ọjà mi rù wọ́n fi ọjẹ́ fintech ọba kówó jẹ ìwọ náà ọba ń bẹ̀ ìjọ tó ṣe ọba jalè ọba gbogbo oyún tó o méjì mẹ́ta mẹ́rin kódà ìjọ tó ya pa àṣẹ òbí rẹ tó jẹ́ pé ní tí wọ́n pọ ọ́ láṣẹ kọ̀ọ̀ta kó rẹ sì fi ń sunkún tán ọba ń bẹ ńjọ́ tó ọkọ rẹ ọba ń bẹ ńjọ́ tó pa àwọn tí ọ̀yẹ ọba ń bẹ tó jí fóònù onífóònù ọba data òní ọba ń bẹ àfitọ́lọ́mọba ti forí tá a tọrọ àforíjìn àáfà ètò kéré tó ìwé yìí ò ní fi ilẹ̀ rárá àfi kó jẹ́ pé ó take note ẹ̀ àfi jẹ́ pé ó wà properly documented and recorded àfi kó já sí pé ìwé yìí gbogbo ẹ̀ lọ sọ gbogbo ẹ̀ ló kó sínú wàwájàdúmọ́ àmì ìlú habirọ̀ àwọn pòkì àwọn òbílẹ̀jẹ́ àwọn ọ̀daràn àwọn ọ̀tá ọlọ́run àwọn olùkọ́tọ́ ọlọ́run yìí gbogbo nǹkan wá ṣe wọ́n wà rí báyìí tí ó di kedere kò ní sí kọ̀rọ̀ kankan ń bẹ̀ wàlá yadlimu rabbuka ahada àáfàá ní ká lọ́ọ́ o ọlọ́run ọba wa kò ní í ṣàbòsí ẹnì kankan o tó bá di ọjọ́ gbéǹde alkiyama ọlọ́run jẹ́ àsọ̀rọ̀ ìrìnjọ́ náà suratul Kahf aya forty nine yẹn àáfàá ní bákan náà wàá mọ́ qawluhu ta'ala. wakula ìnsáni alizamu náà ò tọ́ ìrọ̀wọ́ òfin ìrúnókèhe fẹ́ẹ́rí ọlọ́run ọba ó tún ń bá wa sọ̀rọ̀ ọlọ́run já sórí ire ṣàánú wa ọlọ́run mọ̀já wà nú àwọn tí ó sọkún tó bá di lọ́rùn ọlọ́jọ́ hmm. ògbìnrin alkiyama ọ̀rọ̀ ńlá ni àfikọ́lọ̀ wọn sálà wà àfáà ní nínú ń lè lò òun lọ̀rọ̀ tọ́lọ́run ọba àlekè ọlá tó sọ ọlọ́run ní wàkúlà àárí yẹn ní Quran chapter seventeen verse thirteen ọlọ́run ní wàkúlà ìnsáni àlìzámúnáwù tọ́ irọ́ òfin onókè gbogbo ọmọ nìyẹn báyìí tọ́ irọ́ òwú ìtumọ̀ méjì làwọn ń fún àlẹ́bí tọ́ra áníwò mi ní kẹ́rin wà sáré wọ́n ní iṣẹ́ rẹ̀ náà ni iṣẹ́ tó ṣe láyé ní dáadáa àbá burú àgbẹ̀kọ lọ́rùn alìsàmùnáwù tọ̀ irọ́wù fìrúnùkì àgbẹ̀kọ lọ́rùn báyìí ni tí wọ́n mọ̀ rí pé dáadáa tó ṣe rè aburú tó ṣe rè àwọn míì náà àwọn àáfàá ní rárá o wọ́n ní anal mọ́rọ́dà bẹ̀tọ́ ìrùhùnà nasibu fi áàbì dúníyà wà má kùtìbà làwù fi àmì rìzíkìn wà ámàlín wọ́n nítumọ̀ ẹ̀ ni pé ìpín tiẹ̀ nílé ayé yìí àti ntán ti kọ fún pé àdìsíkì ẹ̀ rèé iṣẹ́ tí ọmọ ṣeré bó sì wà nínú àdìsí abdullahi ibn Mas'ud radiyallahu anhu àti gbogbo ń a ti kọ fún gbòdo sùmẹ́rin á wà lọ́rùn ẹjẹ́ àdá ẹ̀ náà pọ̀ mọ́ra wọn àti gbogbo ọmọnìyàn àlìsámúnáwó tọ́ irọ́ òfin ìrònú kì í á wàá gbé gbogbo ń tá a ti kọ́ fún nígbà tó wà lóṣù mẹ́rin nínú oyún yóò wà lọ́rùn ẹ̀ bákan náà ká tún fa bí àfa àwárọ̀ gíbù ṣe fa àṣé iṣẹ́ tó ṣe láyé èyí tó jẹ́ dáadáa ń bẹ àti èyí tó já burú á wàá gbé kọ́ lọ́rùn tó jẹ́ pé ọwọ́ kan ni wọ́n ṣèṣirò ẹ̀ pé ah èèyàn bú ni aburú rẹ̀ rèé tì í dáadáa twenty gbogbo ẹ̀ ni wọ́n rí bẹ́ẹ̀ kọ́lọ́n kọjẹ́ kí iṣẹ́ rí wa kọjẹ́ pé ní ọ́ tẹ̀sán wa sẹ́yìn pọ́lọ́n sọ́nù Quran fáwọn ọmọ fákùláàtì mọ̀wáàzì inú ẹni tó já sí pé fákùláàtì mọ̀wáàzì inú òṣùwọ̀n rẹ̀ wúwo òṣùwọ̀n sẹ́rẹ̀ wúwo fáwọn àfihàn iṣu àti ìran ọ̀dìyà inú sẹ̀mí ayé ìrọ̀rùn gbẹdẹmukẹ́ òun ni ọmọ wa wàá mọ̀ ní kọ́fà tìmọ̀wáàzì inú ẹni tó yẹ kó sùn wọn sẹ́ẹ̀rí ẹ̀ fẹ́lẹ́ ó fúyẹ́ hmm, kò sí nǹkan kan ibi tí ó gbà ń ibi tí ó sí ni náà wà má ọkà mọ náà ti ń jẹ́ náà kí ni ó jẹ́ ọmọ náà yẹn gan náà rò ní hàmìyà iná tí máa jóyàn iná alájòkú àjòsèse torí èyàn ò ní kúnú jáàná mọ́ iná tí ó iná alájò tara iná alájò hàn yàn léèmọ̀ kọ́lọ́nkọ́lá wà ń jọ́nà o tó bá rí bẹ́ẹ̀ àti gbogbo orú kálukú báyìí gbogbo ń tá a bá ń ṣe ń tá a fẹ́ lò ń bẹ̀ náà ni wípé ọjọ́ gbogbo ẹ̀ ni wọ́n mú wa lọ́lọ́run ṣe parí ayà yẹn pé wà jù láwú ikra àáfà kò sí pé èèyàn ọmọ jiyàn pé àyìn ah, mọ̀lẹ́kà wà láyé sàbòsí mi ní ah, ibi tí mo ti gba twenty wá fún mi ní seventeen rárá fúnra kálukú ni ọmọ ka ìwé rẹ̀ ọ̀yá ìwọ náà máa kà ìwọ gan ti tó lẹ́lẹ́rìí fúnra rẹ̀ lónìí ọlọ́run jọ̀rọ̀ owó lójútu o sàánà wa o jọ̀rọ̀ owó dojúrú o so àǹfààní tá a bá tún wò náà hmm, ọlọ́run tó ń sọ ọ́ bọ̀ ìwúlá náà lòun náà sí ibùhùn mìíràn kìtà àwọn eléyìí làwọn tó jẹ́ pé ìpín tá a kọ fún wọn hmm, nínú tó ti wà náà tíra wọn yóò kù tẹ́ wọn lọ́wọ́ yóò dọ́dọ̀ wọn yóò dẹ̀ sí wọn so Suratul A'raf nìyẹn aya thirty seven àti ma kutiba alayhim fi ní tá a ti kọ́lé wọn lórí pé yóò ṣẹlẹ̀ àfààní gbogbo ẹ̀ ni ó wà ń bẹ so pẹ̀lú gbogbo eléyìí ó jẹ́ àmọ̀ wípé ọjọ́ ọ̀gbìndé alkiyama kì í ṣe ọjọ́ kan tó máa rọrùn fún kèfèrí alalkafiri iná gairu yẹsẹ̀ kò ní rọrùn rárá fún kẹfìrí ni kọ́lọ̀ ń jẹ́ rọrùn fáwa. bàbá ibùdó tẹ́mi àwọn tó ń bọ̀rọ̀ ọ lọ wọ́n ní wàá yuhasibu llahu likhalaiqo ọlọ́run wàá ṣe ìṣirò fún gbogbo ẹ̀dá pátá ọlọ́run ó ṣe ìṣirò sótìyé ọ̀rọ̀ hisabu nìyẹn ìṣirò yóò wàá ṣẹlẹ̀ àti nàbí kálukú ní ìsìn gbogbo tó ṣe dáadáa burú wọ́n ti gbé kọ lọ́rùn ó ti wà náà tíra rẹ̀ tóun náà sì lè deny pé mi kọ́ ni mo ṣe bẹ́ẹ̀ wọ́n wà á ṣèṣirò fún gbogbo ẹ̀dá wàyáhùlù bí abdi ilmumin fayukọrírùrù bí zunú bì í afa lára tí ó mọ̀ wá ṣẹlẹ̀ sótìyà bí òye àwọn tó bá wá jẹ́ bóyá ká tó bọ́ síbẹ̀ yẹn lábala pé wọ́n ó ṣèṣirò fún gbogbo ẹ̀dá sótìyá àbí òye àǹfààní tá bá lọ Suratul An'am Quran chapter six verse one oh eight ọlọ́run ní súnmọ́ ìlà bima kanu ya'malun ọlọ́run ní sẹ́rí a wà á dá wọn padà sọ́dọ̀ ọlọ́run ọba wọn ọlọ́run wà á fún gbogbo ṣe níjọba yìí ó ṣe dáadáa ó ṣe dáadáa ó ṣe wa gbà sí rò ó ti wà nínú hadith eléyìí tí máa mọ wa Bukhari ati Muslim gbà wá nínú hadith ìyá wa Aisha kọlọ́n kó bá ní yọ́nú sí wọn wọ́n ní màá nù kí ṣàlẹ̀ hisab ọ̀dìbà sẹ́rẹ̀ tí wọ́n bẹ ilé ń bá fa ọ̀rọ̀ sírò yóò jí àlọ́dọ̀ ọlọ́run àbíkọ́ lọ́wọ́ sá sànù wa tiwọ́ tán bẹ́ẹ̀ lé ń bá fọ̀rọ̀ jomi tọrọ pé ẹ̀hín ó ṣe báyìí kí ló mọ tó ṣe bẹ́ẹ̀ tọrọ ẹ̀ bẹ́ẹ̀ lè di pé àwọn mọ̀lẹ́ka wọn ń bọ́ po ọ̀rọ̀ lórí ìṣirò iṣẹ́ àfi kọ́ lọ́wọ́ sá káwà kára àwọn tí ó wà lùjẹ́ náà bègéèrè hisab tí wọn ò ní ṣèṣe ọlọ́run ẹ̀yìn gbogbo tá a ti wòye rẹ ti wẹ́ ti wà lọ́yẹ̀ mọ́ lẹ́mọ́ lẹ́mọ́ làlùjẹ́ náà ọlọ́run jẹ́ naira àti <laughs> ní tó súnmọ́ ni pé ọ̀dìbà ń tàn ó jìyà wọ́n fẹ́ jẹ́ ń yànú ọlọ́run ṣàánú wa o ṣàánú wa o ṣàánú wa o. wọ́n ní fàkọ́ọ̀lá àti Aisha radiyallahu anha ìyá wa Aisha ọlọ́run bá ní yọ́nú sí wọn wọ́n bá ní ya Rasulullah ilé ìwà nàbí ilé òjíṣẹ́ ọlọ́run awalaysa Allahu yaqul fasawfa yuhasabu hisaban yasira àwọn ah, ìdìbò ọlọ́run ti sọ wípé ìṣirò sẹ́rẹ̀ ẹni tá a bá ti rí pé awòwe rẹ̀ tó yẹ pé gbogbo nǹkan bó ṣe yẹ kó rí ìṣirò ni ó ṣe ní suratul inshiqaq àyà kẹjọ ànábì wa ń dáhùn sallallahu alayhi wa alihi wa sallam faqal innama zalika al-abd walakin man nukisha al anabi ni ìyá wa Aisha lọ so ìtọ́lọ́ sọ pé yóò ṣe dáadáa yẹn o nígbà tá a bá wà ní agbègbè ibi tí ìṣirò tó ti já sí wípé kò sí wàhálà kankan ń bẹ̀ ni ṣùgbọ́n tó bá ti ń bi wípé èèyàn àtàwọn mọ̀lẹ́kà ń lọ́kìtì pé mọ̀nà kọ́ṣà ti ṣẹlẹ̀ só ti yé bá ń pé kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìfiri báyìí kí ló mọ tó ṣe lè ń yìí <laughs> ó ń tàn ọkọ̀ parẹ́ ànábì ní yàrá lè wa o jẹ́ kí fún wa ká mọ̀ sí mọ̀lẹ́kà tí wọ́n àáfàá ní tó bá ti wá rí bẹ́ẹ̀ wàyáxlú bí abdihil mu'min á bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn ní ẹ́písòdù tó ń bọ̀ àwọn tó wá jẹ́rú sí ọlọ́run mi ni ọlọ́run ara pè wọ́n yóò dá wà pẹ̀lú wọn yóò pàṣòfò pẹ̀lú wọn ẹ̀ríṣẹ́ yín o ẹ̀rí tẹ́ ẹ ṣe o torí pé àwọn nǹkan kan ń bẹ táwọn mọ̀mìnì náà ṣe tọ́lọ́wọ́n bá wọn fò kèké ṣe pé wọn náà ò ní tó ṣe ṣùgbọ́n àfò kí làwọn tí ó wàá padà ṣẹlẹ̀ ọ̀rọ̀ alẹ́hisab ìṣirò iṣẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ níjọ́ ọ̀gbìndé alkiyama òun la sì ń ṣàlàyé lọ àmọ́ tẹ̀síwájú ọlọ́run ṣàánú wa o ẹ̀rújọ́ ọ̀gbìndé alkiyama ń bá wa ọlọ́run já sórí rẹ̀ ńjọ́ náà o ọjọ́ náà èyí fún kò sí bribe ńjọ́ náà o èmi ni ẹ dìbò fún kí n lè jẹ primary ní presidential party kan wàhálà ìkọ̀sẹ̀lẹ̀ ayábídà ẹ̀ ń bá lówó tọ́pọ̀ èyí ò lè bribe àwọn màláìkà ńjọ́ náà so ọlọ́run já sórí rẹ́ńjọ́ náà já sàṣeyọrí ayé láti ṣiṣẹ́ ẹjọ́ náà o ẹ̀já tún mójútó tọ́lọ́run sí ọlọ́run já sórí rẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta alaykum wa rahmatullahi wa barakatuh.